وكل بدعة ضلالة أما بعد إخوة الإيمان أدبفون الله وباوة ولا وباء الله وباتي أصوادي يسكوي أفي تتوبي الله وباوة أفي بي ولا ìjòkó wa níbi ìjòkó ìrántí ọlọ́run ọba ni àti ìdánilẹ́kọ̀ọ́ nípa àwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ Allah kọ́lọ́mọ́sá ìgbà ní ẹ̀sìn fẹ́ni kọ̀ọ̀kan wa a kí gbogbo àwọn àgbàlagbà ní ìlú láńbẹ́ bẹ̀rẹ̀ lérí bàbá wa baálẹ̀ èdèrí àwọn ìmáàmù wa akib asheikh abdulgafar asheikh abdulaziz àti gbogbo àwọn àfáàfáà tí wọ́n ń bẹ nílùú àwọn tí wọ́n ti wà ń bí kọ́lámọ́sábà ní sàlékún dáadáa fún wọn àwọn tí wọ́n ti ń sin bí tí wọ́n ń bọ̀ àbí tí wọ́n ní láǹfààní láti wá kọ́lámọ́sábà láàánú ẹ̀ kọ́lámọ́sábà ní sí dáadáa fáwọn náà àwa kí jama lọ́kùnrin lóbìnrin kọ́lọ́wọ́n wọlé agbára àtàánú ẹ̀ kọ́lámọ́sá ṣíwálé lérí léyìí tí ó máa ṣẹlẹ̀ lọ́la tọ̀túnla àti ìjọ mẹ́rin ìjọ mẹ́ta péré ni ah, èmi ní ká fi monday sí ni àwọn èèyàn lọ bí iṣẹ́ ọlọ́mọṣá iṣẹ́ náà èní àti ọ̀la àti ọ̀túnla pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run kọ́lọ́mọ mọ́ṣá wọlé agbára rẹ̀ ọbẹ̀ lérí èmi ti ń wí èdè àwọn táwọn gbọ́ kọ́lọ́mọṣá jọ ṣàǹfààní fún gbogbo wa ọlọ́ agbára ọlọ́run bá wa. ìdánilẹ́kọ̀ọ́ tí aníkábára wa sọ̀rọ̀ lélẹ́rí nírọ̀lẹ́ yìí láàrin tí ò ní lé ní wákàtí kan pẹ̀lú yọ̀ǹda ọlọ́ òun náà ni kúwọ́tul anbiya lijalibi nafa'in aw lidafi dur agbára àwọn ànábì ọlọ́run silahul anbiya. Yeah agbára àwọn ànábì ọlọ́run àwọn ọ̀rẹ́ ọlọ́run gbogbo ipò téèyàn bá wà láyé èèyàn lè tó ànábì ọlọ́run àwọn tá a wí yìí allahu akbar wọ́n súnmọ́ ọlọ́run wakhtarahumullahu anbiya wa ọlọ́run sì sà wọ́n sọ wọ́n di ọ̀rẹ́ rẹ̀ ọwọ́ ara wọn ń ṣẹ́ ìgbà tí ọwọ́ ara wọn ń ṣẹ́ ọwọ́ fún wọn ní agbára agbára tó fún wọn yìí òun náà la fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí lẹ́nìí ṣe rí kò sí yàtọ̀ láàrin agbára àwọn ànábì ọlọ́run tọ́lọ́run fún wọn àtagbára tí ọlọ́run fún àwa náà kìí sàwọn ànábì ọlọ́run nìkan ni wọ́n ní a máa rí bẹ́ẹ̀ tá a bá ń tẹ̀síwájú lọ agbára tọ́lọ́n fáwọn anábì ọlọ́run yẹn agbára yẹn náà lágbára tiwa náà kí náà máa fagbára yìí ṣe alukuwatu ìyàlùwàsílẹ̀tù lẹ́tì yẹ̀sítàmílù alìsàn agbára yìí lọ́mọ ènìyàn láà máa ṣe àkàsọ̀ lè jálìbì náfọ̀ ẹni àwòlè dáfọ̀ dọ̀rọ̀ tá a bá fẹ́ kí oore kó ṣẹlẹ̀ sí wa agbára yìí òun láti síwájú tọ́lọ̀ wọn fi wá sí oore náà fún wa táburú bá ń bẹ ńlẹ̀ tá a fẹ́ kọ́ làwọn ọba kọ́ bá wa mú kú o àbáburú à ń gbúrú ẹ̀ pé ń bọ̀ lọ́ọ̀kan agbára téèyàn fi dá aburú náà padà òun náà la fẹ́ sọ̀rọ̀ lélẹ́rí kí n lágbára náà jàmá kí n lágbára náà jàmá inú gbàgbọ́ nínú ọlọ́run ká sì máa pè ọlọ́run àdúà àdúà àdúà wa lè dá ṣiṣẹ́ tó o bá ní gbàgbọ́ nínú ẹni tó ń pè àdúà pọ̀ nílẹ̀ Yorùbá àmàdùá gbà púpọ̀ kí ló fà nínú tó fà ni pé àákà ń pè ọlọ́run ni à nígbàgbọ́ sọlọ́run tá a bá ń ka ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run ní ọjí mú tíra kan rárá yín wá sẹ́rí tíra ilé yìí kí sọ́sùlù àǹbìyá ni àwọn àtàn àwọn ànábì ọlọ́run ọba ló ṣe kíni òun lọ́wọ́ à ń bẹ̀ mo wá gbìyànjú kọjá pé gbogbo ohun tá a bá máa mú wá kò ní jẹ́ pé àáfà kan sọ àbí kọ́ máa jẹ́ àyà nu Quran tọ́lọ́run bá fi ń júwe fún wa pé bẹ́ẹ̀ bá magbára àwọn ànábì ọlọ́run ẹ̀ lè ka Quran dáadáa gbogbo àná làwọn padà sílé àtúnlọ́ lè tọ Quran bá a ṣe ń ka tá ń yánu tá ń yára wọn a nílé gbọ́n tí ó wí àbí máa farabalẹ̀ ibi àáyá kọ̀ọ̀kan àti súra kọ̀ọ̀kan especially tí a bá débi tí àwọn ànábì ọlọ́run ti ní ṣòro báwo ni wọ́n ṣe ń yanjú ṣòro wọn báwo ni wọ́n ṣe ń yanjú ṣòro wọn alukuwatu kuwatan àti lánàá àti léni àti lọ́la agbára méjì ló wà táwọn èèyàn máa fi yanjú ṣòro wọn alukuwatu rahmaniya agbára àdúrà ká pe ọlọ́run ọba alukọ̀wé ọba alágbára kó fi agbára rẹ̀ bá wa mú un tó jìnnà wá àbí kó fi agbára rẹ̀ kó fi dáàbò bò wá níbi aburú tó wà nílẹ̀ àbáburú tí ń bọ̀ lójú ọ̀nà agbára kan nìyẹn òun náà lágbára àwọn ànábì ọlọ́run ẹ̀rí agbára ẹlẹ́ẹ̀kejì òun náà ni alukuwatu shaitaniyya òun náà ni agbára Èṣù tó sì jẹ́ pé náà gbogbo ẹ̀ náà bọ́ bá fẹ́ ṣe kò ní í ṣẹ̀ ọlọ́run. alukuwatu ṣaitaniya yìí òun náà wà a sì máa jọ pé ẹ̀rí ọjọ́ ni o a máa jọ pé òun náà a máa ṣàǹfààní fún wọn a sì máa jọ pé ìmọ̀ ń dáàbò bò wọ́n kò sẹ́nìkan tí mọ̀ọ́rẹ́ wá kò sẹ́nìkan tí sì dáburú padà ẹnìkan náà ni ó náà ni Allah. alukuwa ya abdihi. ẹ̀rí agbára yìí gbogbo wa ni ká lè wa tá a bá mọ̀ pé a fẹ́ ṣayé ìrànlọ́wọ́ ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ wa makhrajun agbára yìí ni ó máa mú ọ kúrò nínú àwọn òfin nínú àwọn wàhálà ayé ẹ wá rí àwọn ànábì ọlọ́run agbára wọn quwwatuhum hiya al-isti'anatu billahi wahda tó bá di pé ilẹ̀ dátán tí gbogbo nǹkan dàrú wọn ò lẹ́lòmíì tí wọ́n máa ń ké pè láti gba agbára lọ́wọ́ ẹ̀ lẹ́yìn ọlọ́run èyí tá n sọ yìí laysa dinan jadidan kìí ṣe ẹ̀sìn tuntun wa laysa kìí sì ṣe àwọn ọmọ muhammadu abdul wahab wọ́n tún gbé àkídà wàhábíyà dé o fa innama hiya akidatun qur'aniyatun islamiyatun nabawiyatun akida àdìọ́kàn tá a fẹ́ ṣàlàyé nípa ẹ̀ nípa agbára torí ọgbàgbára yẹn gbọ́ ọmọ wa lò tó bá wá gbàgbọ́ tó ń lò ọ wàá fi dára rẹ lójú pé àṣẹ kò ságbára míì lẹ́yìn agbára ọlọ́run gbogbo agbára tí n bá ń bẹ lẹ́yìn agbára ọlọ́run ọ̀lẹ ni wàlá haúlà àbí wàlá kùwátà ìlà bìlà kí nǹkan ó yí padà àtagbára tí ó fi yí padà ìlà bìlà àtọ̀dọ̀ ọlọ́run nìkan ni ti máa ń wá nígbà tá a bá ti gbà báyìí a máa wá bá mi ká lọ ipe anabiwa muhammad sallam anabi ni aṣadu nasi bala'a àwọn tí àdánwò kan jù láyé al-anbiya àwọn anabi ọlọ́ni o thumma salihun lẹ́yìn náà làwọn ẹni rí thumma al-amthalu fal lẹ́yìn náà làwọn tó jọ wọn lẹ́yìn náà làwọn tó ṣe àwọn tó tún jọ wọn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. ọlọ́run sọ fún wa nínú alukur'an alkarim báadà àwùjọ bíláì mìíràn ṣèitán rọjì ọlọ́run ọba ní laqad kana lakum fi rasulillah mo fi àpèjúwe dáadáa lẹ̀ fún yín lára tani jama lára ṣé wo lára ìmáàmù wo lára àbá wo lára tani jama fi rasulillah lóòsí ní dára ẹ̀ láàmú mọ́dára ẹ̀ láàmú mọ́dára ẹ̀ láàmú àwọn èèyàn ń wá gbọ́ra tọ́ débi tó rò pé èèyàn rẹ̀ làwọn eléyìí tí wọ́n sì gbé agbára èṣù jáde fún ọ lọ́lọ́run ò fi darí ẹ̀ sọ́dọ̀ ẹnìkan ọ̀dọ̀ ta ló darí ẹ̀ sí lakọ́ni kánà fi rasulillah ọlọ́run bá ní ẹ̀wù ànábì àpèjúwe ó ṣe wá tún ní hasana òun la kalẹ̀ fún yín lápèjúwe. La tọ́ ọba ń wá gbára ibo lọ́lọ́wọ́n bá ní kọ́kọ́ ta ló ní kọ́kọ́ ṣe muhammad sallallahu anabi náà fi agbára ló fi yanjú ayé ah bí rọ̀ṣúlù ọba ní agbára ní táwọn wíyì kọ́ ẹ̀sìn yìí ò ní ẹ̀sìn yìí ò ní sẹ́kù àwọn sahaba kiram tí wọ́n anabi rán káàkiri gbogbo àwọn ìlú àtàwọn táwọn kùlàfà àwọn gbogbo wọn bí wọn bá lágbára ní iṣẹ́ òṣòro jẹ́ bí o bá ṣagbára ayé ò lè lójútùú bí o bá ṣagbára ò lè yanjú bùkátà rẹ̀ ẹjẹ́ akọ́kọ́ lọ́dọ̀ anábì wa adam aleyhi salatu wa salam nabiyullahi adam anabila anabi wa adam ọlọ́ni kọ́ máa jẹ èso ọlọ́ni la taqraba hadhihi shajarata fatakuna mina zalimin má jẹ èso yìí ó kọ́ mọ́ba àdàlábòsí ọ̀sẹ̀ tó bá ti sẹ̀mí wàhálà ó dé ọlọ́run tó fà nàbẹ̀ ádámà bẹ́ẹ̀ èso wa tàn ọwọ́ jẹ ìtọ́lọ́wọ̀n fẹ́ kó rí tó fi ní kọ́ mọ́ jẹun ọlọ́run padà wàá mú kan náà wàá fún kí ni ọlọ́run bá ní ẹ jáde kúrò nínú gbádùn ẹ jáde kúrò lálìjánná tó bá ti ṣe ọlọ́run ayé rẹ̀ ò ní lójútùú mọ́ tó bá ti ṣe ọlọ́run kọ̀rọ̀ ọ́ máa ní pírọ́blẹ́mù èyí tẹ́sẹ̀ rẹ bá sì sì yẹ bí àwọn sọ̀gáìrì sọ̀gáìrì dùnú lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti sáré máa tọrọ àforíjì torí ẹni ní bá ń ṣe lọ́wọ́n ọba ní máa ń jáde kú nínú kẹ́ni ọlọ́ọ̀lẹ́ ànábì ádámà jáde nígbà tí ṣe tó ní ọmọ ṣe ànábì ádámà sọ wá dákẹ́ ọwọ́ ò pé agbára wo mo fẹ́ lò tí ń fi padà sínú kẹ́yìn ọlọ́ọ̀nà ló tún sọ fún ọnù kọ́lá kọ́ọ̀là ẹnìkan sọnù kọ́ọ̀là anabi adamu àti tani àti hawa rọ̀bánà ọba wa o tani wọ́n pè ayé àwọn àgbà rọ̀bánà ọlọ́run ọba wa o dọ̀làmúná àǹfọ̀sánà àà àṣírà wa àyìnlámùtẹ́ fínilánà tọ́ọ̀bá ṣàforíjì ìdí mẹ́lábẹ́ ni pé fagifèrè ṣàforíjì tó o bá ṣàforíjì wàtàrà hàmúnà irham lọ́wọ́ lábẹ́ tó o sì sàánù wa àánú rẹ̀ là ń béèrè ìyọ́nú ta ni wọ́n ń béèrè jàmá ìyọ́nú àwọn ta ni àwọn ẹlẹ́yẹ ìsìláàmù tuntun kọ́ yìí tá à ń sọ yìí ìsìláàmù tìjọ́ kìnìún àná náà ni ò ní bẹ́ẹ̀ lómi lẹ́yìn ọlọ́run tọ́ ọba kẹwàá tọ́ òfèríjì wá lanakunanna minal khasirin òfò ní ọmọ jẹ́ ti wà tọ́ ọba ti kẹwàá kọ ṣàforíjì kí ni wọ́n ń bèèrè lọ́wọ́ ọlọ́run ọlọ́run kẹwàá ọlọ́run ṣe kí ni ọlọ́run ṣàforíjì fún wa fatalaqa ádámù min rabbi ọlọ́run ọba ní ádámà àwọn ọlọ́run àwa kọ ní ti yóò fi bẹ̀ wá kẹlímáàtì ọlọ́run ní ádámà wí nǹkan báyìí kó fi bẹ̀mí àdúrà ní jama fataba alayhi ọlọ́run sì ṣàforíjì fún innahu huwa tawwabur rahim ọba tí máa ń fèrè ìdíyàn ni bọ́bá sì ti fèrè ìdíyàn tán yóò wá sínà fún ọba ti fẹ́ kọ́ lọ́run sínà fún ọ kí ló máa ṣe jama ọ máa wá kíni àforíjì o ní máa sẹ̀ kọ́ ọmọ rẹ́rìn kọ́ ọmọ fẹsẹ̀ kàbáyìrì kọ́ ọmọ wá fi sakọ àbí kọ́ ọmọ fi ṣìyànrà ọlọ́run wa ní kí wọ́n bọ́ sẹ́rí lẹ̀ ọlọ́run wa sànù wọn. ànábì adama ní sòrò àbí òní kí agbára wo lè yanjú sòrò ẹ̀ àdúrà ìtàn pọ̀ ọ̀rọ̀ pọ̀ àmì ẹja máa ń gé pépèpé bí àwọn baba ìsọ̀nà ó ṣe bí òwe. nabiyullahi Nuh anabi wa Nuh alayhi salatu wa salam laqiya hadhan kathiran min qawmi ah. ah kápẹ́ yẹn máa ń jí sí ọlọ́run kọ́ wá pàdé wàhálà ayé ìdààmú kọfẹ́ ìṣòro anabi Nuh alayhi salatu wa òun jí sínú wàhálà ni wọ́n lẹ̀ lóko wọ́n bá a sọ̀tá kọ́dà ìyàwó ilé rẹ̀ ọ̀tá rẹ̀ ni ọmọ rẹ̀ náà kọ́ ọ̀kan náà àwọn ọmọ rẹ̀ kíni ọ̀tá rẹ̀ bí ìyàwó ilé yẹn bá ìyàwó ilé yẹn bá jọ̀tá àyàn sẹ́yìn mọ̀ pé ìṣòro ti dé bí bá ń jí sí ọlọ́run báyìí yóò sì jòkó á ní ẹ lóhùn irọ́ nípa o ẹnìkan kan ọ̀ránṣẹ́ o ìṣòro kankan yìí jẹ̀mọ́ ẹni má da lóhùn èmi àti ẹ̀ lájọ sùn lájọ jí ẹnìkan ránṣẹ́ ó ní ṣòro ń ta ó tún ní ṣòro níbo nínú ilé láàmú ní wàhálà àgbòrò wàhálà ta wàhálà nulẹ̀ àgbákò ta àgbákò nulẹ̀ mọ̀jà mà ànábì inú wùmọ̀ o. kàdàbà ti kọ́bíláhùn qawmu Nuhin àwọn ìjọ nù wọ́n ní rọ́ nípa bàgàdàbù àbùdànà ọlọ́run ọba ni wọ́n ní ẹrú wa wọ́n ló kúrọ́ ni wa qalu majnunun wa zujur wọ́n ní wèrè ni bí wọn náà bá gbẹ́sìn mú wọ́n wàá máa pè ọ́n wèrè bébí o bá ṣe wèrè a máa sọ pé táwọn àgbàlagbà gbé lẹ́kọ̀ọ́ sọ́nà ń nígbà tí o bá sọ́nà ń tí o bá ti sọ́nà ń sọ́nà ń náà wọ́n ní wèrè ni wọ́n jágbe máa wọ́n dẹ́rùbà wọ́n halẹ̀ mọ́ ọlọ́run ní fadà àárọ̀ bá ọ wá pe ọlọ́run ọba rẹ̀ anni maghlubun fantasir ipa fẹ́ ká mi ní ọlọ́run ipa fẹ́ ká mi ní fantasir ràn mí lọ́wọ́ suratul qamar aya nine to ten ẹ̀jẹ̀ a máa sọ aya àbítọ́wà àgbétira kan wá bí alukurani sangele torí àwọn àfa àtọkọ tíra pọ tí rízìsì ló sì wà ní bí tíra kan bá ní hí ọ̀kan mọ́ ní bí ni tọ́ ẹja akúgbà alukurani ti gbogbo wa gbàgbọ́. qalu la in lam ní wọ́n nóhù tọ́ ọ̀bá lè stop tó sọ yẹn yáà nóhù látẹkùn nàmínà màrìjùmíìn á lẹ̀ kó pa ọ́ ni a da okò jọ fún ọ ni á fọ eré rẹ tí ó fọ pẹ́tẹ́pẹ́tẹ́ mọ̀rìjùmín látara rọ́jìmù lọ́jà màyẹ́rì jùmù. wọnúhàn ìrìnàdà mi kọ́bùl ọlọ́wọ́n bá ní alábìínú wa bọ́ sí kọ̀rọ̀ ọ wa lo agbára ńlá kan agbára wo ni ọ wa pè wá ó pè àwọ ọlọ́run fastajabunala a sì dá lóhùn فنجيناه وأهله فنجيناه وأهله من الكرب العظيم àwa dá lóhùn a sì là á kú nu wàhálà ayé a sì là àwọn fámìlì rẹ̀ náà nínú wàhálà tó le aláàní karibil azim tọ́lọ́wọ́n bá azim tó bá ní nǹkan azim a jẹ́ pé nǹkan yẹn ṣe kí ni nǹkan yẹn lágbára ọlọ́wọ́n bá ní wàhálà ńlá tó kó sí ayọ́kọ́ mẹ́ nígbà tó ṣe kí ni ìdínàdà nígbà tó ṣàdúà kí ni a máa ṣe jàmá tí wọ́n lọ ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà ṣàdúà fìlà àmàlẹ́ ó kò pẹ́ kí má dà wọ́n lóhùn ìwọ lọ́ọ̀ láti bọ̀ tán òun ti ń lọ lè jòkó ti ń tọ́lọ̀ ń dàn ní nǹkan méjì lọ́wọ́ o kéré tó àti kéré sàn alikhaliku wal makhluk tọ́ bá ti kú lọ́dọ̀ ọlọ́run ìtọ́lọ́ndà ló lè bá o lè jẹ́ èèyàn o lè jẹ́ àjànú o lè jẹ́ àwọn ṣéwù o lè jẹ́ àwọn wàlí o lè jẹ́ àwọn màláíkà o lè jẹ́ àwọn ànábì ọlọ́run lọ́ọ́ máa pè o lè jẹ́ àwọn àgbà o lè jẹ́ àwọn ẹlẹ́yẹ àwọn ayé o lè jẹ́ ìdí ìgbín lọ́lọ́ o lè jẹ́ ẹyẹ àdàbà o lè jẹ́ àparò o lè jẹ́ pé àlégbà lọ́wọ́ máa ọ̀sáfẹ́ kó bí abùkátà rẹ̀ ìgbé bá ti rí àlégbà yẹn bùkátà ó bí a sálẹ̀gbà máa ń bí àbùkátà àkùkọ adìẹ sí máa ń bí àbùkátà jama mọ́ lọ lè bá makhluk lọ lè bá al-Khaliq Suratul Anbiya ayah seventy six ọlọ́run tó ń sọ nígbà tí wọn gbọ́ tọ́wọ́ kó wọn sínú ọkọ̀ ojú omi wa qala rikabu fiha. بسم الله مجراها ومرساها الله أكبر ọlọ́run ọba ó ní ìwọ ní oṣù tí kó wọn ṣe rí ọkọ̀ wọn láwọn tó wà ń bẹ̀ nínú ẹgbà wa kan wọn ni wọn ju eighty lọ ó sì fi ẹgbẹ̀rún ọdún ó di àádọ́ta ó fi ṣe kínní ó fi jíṣẹ́ nine hundred and fifty years àwọn ò tí ì lò ju ọdún mọ́kànlá ní làǹbẹ̀ ọlọ́run fún alẹ́mọ̀ egun àtà láfíà ọ̀nà wá sí jì níbi à ń lọ́jì níta fẹ́ kákò lẹ̀ ọ̀pọ̀ nílẹ̀ yorùbá àti lágbàláyé ìjọmọ èèyàn pẹ̀lú àlùkùránì sí anábì Nuhu wa ní tó ọkọ̀ ojú omi lélẹ́yìn sìn وقل رب أنزلني منزلا مباركا وأنت خير المنزلين الله أكبر أني اركبوا فيها أبن وقنا بسم الله مجراها ومرساها pẹ̀lú bísmìláì ni ó ṣe máa rìn pẹ̀lú bísmìláì ni ó ṣe gúnlẹ̀ ṣe bùté tala anabi ní odi imam jama bisimilahi la ilaha illallah mùsùlùmí lè nìkan wọn ní kọ́ máa ní bisimilahi rahman rahim yóò ní bisimilah bisimilahi wà rìn ilé ọmọ anani ọmọ bó mo pè jama tí o bá túbá ọmọ bó ní jama ilẹ̀ yorùbá lẹ́ẹ̀ máa gbọ́ pé ah so ṣe àdúrà nìkan aláwájú kòtì kí ni anabi ní ojú kòtì jama àdúrà nìkan nígbà tí wọ́n gun ọkọ̀ tán ọlọ́ni sọ pé wọ̀kùn rọ́bí ánzílì ní mùsàlà mubaraka ọlọ́run ọba díka bọ́sì èbúté ayọ̀ jálàdì dáadáa léyìí tí àlùbáríkà wà ń bẹ̀ wà á tàn kọ́ irun mùsìlì ìwọ tó lè mú wa débi à ń lọ kò sẹ́lómi lẹ́yìn wọn lọ. jama mùsùlùmí lámù yẹ dọ̀ ọwọ́ ghayra Allah lamuyẹ́dẹ̀ọ́ lamuyẹ́dẹ̀ọ́ gẹ́rà la lamuyẹ́dẹ̀ọ́ gẹ́rà la kó pé ẹlòmíì yàtọ̀ sí ọlọ́run tẹ́bátẹ́lá àwọn míì tí wọ́n ń pè ẹlòmíì tó yàtọ̀ sọ́lọ́run ọba nílẹ̀ yorùbá ń sìn ẹgbọ́ ṣèwó ṣéwó ṣéwù bò ọ̀rọ̀ ṣéwù lọ́wọ́ nílẹ̀ ṣéwù tí ń yàgbẹ́ tí ń tọ̀ táwọn sọ̀rọ̀ ń bẹ wájú ẹ̀ díẹ̀ tó lójú tu ẹ̀ ọ̀ wá pé ọba tó ní ṣéwù mọ́ tá lọ wá ń pè kò sí yàtọ̀ láàrin ẹni tí ń pe sehu àti ẹni tí ń pe kaaba ẹni kaaba kaaba ṣàánú mi kí ni ń pè ní ń pè ní tọ́lọ́ndá sehu náà ń kọ́ ń pè ní tọ́lọ́ndá kò sẹ́ni ó lè tẹ́rí sí i ọ̀lẹ́ ọ̀lẹ́ ní gbogbo kálukú yàtọ̀ sọ́lọ́hún ọlọ́run nìkan lọ́ba lágbára lọ́lọ́run fi ní falẹ̀ ya àbúdú rọ́bà hádàlíbẹ̀ẹ́t ọba tó nílé yìí ni kẹ́ ẹ máa sìn kẹ́ ẹ máa bẹ̀ kẹ́ ẹ máa pè ẹ má sinlé ẹ má pèlé rọba hadal bait ẹyẹ máa yá mi ẹ̀rù máa ń báyàn ọ̀tá sì máa ń léyàn àmọ́ ọba tó dá ọ̀tá lọ́wọ́ máa ṣe kíni lọ́wọ́ pè ọ́ máa jọ wọn sun ọlọ́ ọlọ́wọ́n bọ́ wàá ká lápá wọn wàá nira burú kankan sí fún má fi nǹkan kan míì wá ìdáàbòbò lẹ́yìn kọ́ sàdúà sọ sórí ìta nàbí inú òsè nígbà tí ipa fẹ́ ka kí ló sọ ń sàdúà nígbà tó kọ fẹ́ dànù kí ló sọ ń sàdúà. ọ̀kan nínú àwọn afá kan nílẹ̀ Yorùbá kọ́lọ̀mbá ni ṣàforíjì fún wọn bá ń bẹ láyé wọ́n bá sì ti kú náà kọ́lọ̀mbá ni gba àbọ̀ wọn wọ́n bá kú lórí tàwídì mẹ́ẹ̀ bá ti kú lórí tàwídì kò sọ̀rọ̀ ọba àlùyẹn ní àfáàyàn ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ jímọ̀ ọba àlùyẹn ó ní àfá ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ jímọ̀ jímọ̀ tó dé tèmi ilá máa lọ àfá ní ìlú ti pọ̀ ìlú ti fẹ́ ó ti fẹ́ ó ní àní ọgbọ́dọ̀ bẹ̀rẹ̀ jímọ̀ lẹ́yìn mi tó bá bẹ̀rẹ̀ jímọ̀ lẹ́yìn mi láì ti pé mo fún ọ láṣẹ ó jóná àfáàyẹn ní ọba kèfèrí ó lọ́wọ́ jóná kí ló yẹ káfọ́ ṣe inni magilubun fantasir àbí kónú ọkọ sí anabi nù ipe tó wọn fẹ́ jẹ gàba mi o Ọlọ́run ràn mí lọ́wọ́ nínú tàntà gbọ́ wọn ní àfa àti nkijima ọwọ àlọlẹ ra alábàáwọn ìjàpá wọn wá sọ okùn mọ́ ní apá ọ̀tún àti apá òsì wọn ránṣẹ́ wọn kì í wọn bẹ̀ wọn pè é òun náà wá gbàfà ọwọ́ àfi kọrùn ọwọ́ àwọsọlé ọwọ́ àgbàlẹ̀ kíńbalì ààyè ńlẹ̀ kìjìmọ̀ ìjàpá ààyè <laughs> ah, nǹkan bẹ́lẹ̀ yorùbá tá a bá wá sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n wá ní àwọn wàbíyàdé ẹ̀sìn tuntun ẹ̀sìn gbẹ́sùn mí dé ẹ̀sìn tó wà nílẹ̀ náà la gbé wa à ń tún kùn ní torí pé eruku ti ṣe kíni ó ti bò ó à ń gbé eruku ẹ̀ ní o ẹ̀sìn pé méjì o. àwọn akíjí màtá ní pé taqullah wa tawakkalu alayhi. <laughs> ọlọ́run máa wò pé rí ọ̀rọ̀ pòrọ̀ wọ́n ní káwọn èèyàn bẹ̀rù ọlọ́run kan gbára lọ́lọ́run ìwọ ò sì gbára lé nígbà wa kí jẹ́ màá ń tán gẹ́gẹ́ bí fífẹ́ ọlọ́run àdígbà mi ọlọ́run máa ń fẹ́ yẹ wàá rò pé kíní ló ṣiṣẹ́ ni wọ́n fẹ́ bọ́ agbádá lẹ̀ lẹ́nìkan wá wọlé lọ́wọ́ rí alábàáwọn àyè tá a fà fi kọrùn nǹkan kan ò ṣe lọ́ba ni àfa àdákẹ́ ń bẹ̀ o kálukú lọ́mọ tí fi ń sagbára rẹ̀ o. Allahu akbar kò sáà nàbí ọlọ́run kan tó ṣe yíhun bọ́ọ̀bà jẹ́ kèfèrí jẹ́ kèfèrí bọ́ọ̀bà sì jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí anabi wa ibrahim alayhi salatu wa salam ẹjẹ́ àtún lọ́sọ́dọ̀ bàbá wa gba anabi ibrahim àwọn náà fèsì wàhálà tọ́pọ̀ lérí iṣẹ́ dáwà yìí kọ́dà kì í ṣe dáwà nìkan wọ́n ní wọ́n fèsì wàhálà nípa ọ̀rọ̀ ajé amú ó lé láwọn àsìkò kan wọ́n ní wọ́n fèsì pípẹ́ ìpẹ́ kéèyàn tó rọ́ ọmọ bí ìyàwó wọn pẹ́ kan tó rọ́ ọmọ bí wàhálà táwọn fèsì òun náà ni la ilaha illallah nìkan ní kẹ́ gbàgbọ́ la maabuda bi haqqin illallah wọ́n ń pariwo rẹ̀ àwọn aráàlú ní irọ́ o má sọ bẹ́ẹ̀ mọ́ má má sọ bẹ́ẹ̀ mọ́ kò sẹ́nìkan tí ó gbọ́n tó ń sọ káfíń tá a baálẹ̀ lọ́wọ́ àwọn bàbá àgbà ká máa wá tẹ̀lé wọ àní ṣe bẹ́ẹ̀ tó fi mú ànábì Ibrahim tí wọ́n fi wá yọ àáké sí ọ̀kan náà àwọn òòṣà wọn ńlá nígbà tí wọ́n gba anabi Ibrahim tí wọ́n gba wọn mú ìṣòro ti dé àbí ìṣòro òde ọwọ́ ti bà wọ́n ọlọ́run sì ń wò wọ́n wọ́n wá dáná fóṣù kan nínú ẹgbàá wa kan wọ́n ní wọ́n dá igi jọ fóṣù kan iná yẹn náà wá jò fóṣù kan wọ́n wá ní ẹni tá a jù sínú nánà òun náà ní àfọ̀ onílá ilaha illallah afa onílà ila dojoojúmọ́ àlà àlà àlà àlà báwa náà ṣe ń tẹnu máa nù bá a sì sọ táyì jáde láyé pẹ̀lú bi ọlọ́run bí idinilahi ta'ala gbogbo ànírà padà sí ibú àtàwọn tá ń gbọ́ mi àtẹ̀mí tí ń sọ̀rọ̀ àní dọ́dọ̀ ọlọ́run ọba lẹ́ni tí ń sin tọ́lọ̀ ń dá nígbà wọn fẹ́ ju síná inú tàǹtà gbọ́ kí ni wọ́n lé ànábì Ibrahim sọ asibiyallah asibiya allah ọlọ́run nìkan tó mi àdúrà ló ṣe wọ́n ní harikuhu wansuru alihatakum ẹ jóná kẹran àwọn ọlọ́run ọba yín lọ́wọ́ nítorí pé àwọn ọlọ́run ọba yín onítàkò ibẹ̀ náà lè láti mọ̀ pé wọ́n nílá ká ẹ̀ wọ́n tún wá ń sọ fún àwọn yòókù wọn pé ẹran ọlọ́run ọba yín lọ́wọ́ àwọn jẹ́ násùrù ọlọ́run ọba wọn jẹ́ kí ni mansuru ọlọ́run ọba yín lọ́wọ́ ìkùntùm ẹran ọlọ́run ọba yín lọ́wọ́ ìkùntùm fa'ilin tó bá jẹ́ pé olóṣàbá ní lóòótọ́ ẹran ọlọ́run ọba yín lọ́wọ́ nígbà tá nàbí Ibrahim sọ pé àsìbí Allah àdúrà ló ṣe kò pọ̀ fọ́ tí mùsùlùmí mi tọ́wọ́ bá rẹ̀ nínú ẹ̀rù àbáwọn kankan lẹ̀kún lóru àbí ń lọ ń travel lọ́wọ́ rí àwọn strangers yóò mú ọfọ bọ́nu nílẹ̀ yorùbá anabi ibrahim ní asibiyala bó ṣe wí tán ọlọ́run ní kulna ya naru barida ìwọ náà máa tutù wasalaman ala ibrahim kálàáfíà ó sì wà nù tutù yẹn lérí ibrahim kí náà má jo kó sì má kó náà ó dónú náà báyìí ní títí tí náà fi jó tán kí ló wí jama hasbi allah ṣe hasbi allah kò jẹ́ fáwọn máa bí oúnjẹ ìgbàgbọ́ àwọn ànábì ọlọ́run ọba ló kù lára wa ìkankan ò ní sí ọ kí ni mo wí ìkankan ò ní sí kí ni ìkankan kò ní sí ọ. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا النبي إبراهيم ó tún rí challenge wàhálà lé ìyálé àtìyàwó Sárà àti Hajara Hajara òun ni ìyàwó Sárà ni ìyálé lọ́rọ́ bá di pé a lè gbé pọ̀ mọ́ lọ́ba gbé Hajara lọ ibi Kàábà wà lẹ́nìí ìrìn àjò ń jìnnà fa ìrìn àjò ni ó jìn gan o nígbà wa débẹ̀ ọwọ́ ní ìwọ ọlọ́run rọ́bì ọlọ́run ijhala hadha baladan amina ìlú yìí ṣe nílùú fọkànbalẹ̀ warzuq ahlahu mina thamarat gbogbo tí wọ́n máa jẹ mọ́jọ wọn wọn mani amana minhum billahi wal yawmil akhir ẹni bá nígbàgbọ́ nù wọn àtijọ́ àlìkìyàmà mọ́jọ dààmú kí ni ànábì Ibrahim sọ fún ọ bọ́ọ̀ bá fẹ́ dààmú kí lọ́ọ́ lè ní ó lè ní kíni iman sí ọlọ́run àti síjọ́ kìyàmà kí lànà bí Ibrahim ṣe láti fi tọrọ kílù ó lójútùú kílù ó tò kílù ó ṣe kíni àdúà wọ́n mọ̀ wá sọ fún yín pé ẹ dáwọ́ òsàjọbọ òsàlú ẹ dáwọ́ Allahu akbar mùsùlùmí náà wá kọ́ ọba pò wọ́n ń pè ìbájọ́ wà mẹ́ni má dáwó tọ́ ìgbà tí anabi Ibrahim fẹ́ kí lu ó tò kí ló ṣe ó pe ọlọ́run tó dàlú tí ń darí ìlú ó ní rọ́bì ọlọ́run ìjì alhada baladan amina níta ní kálukú wọn máa wí nìyẹn ẹ̀yin àfa àwa ẹ̀dá kan ẹ̀ bá a ṣàdúrà tán Ibrahim ṣe o wàhálà pọ̀ káwá bọ́ síbi kan ká máa lọ lè ṣe nǹkan míì kódà o. وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا nínú inú àyà mi ọlọ́run bá lànà Ibrahim nígbà tí ń pe ọlọ́run pé ìwọ ọlọ́run ìlú yìí fi wá lọ́kàn balẹ̀ ń bẹ̀ wájú nùbù ní wá gbé jìnnà wá bá níyà àtàwọn ọmọ mi anna abudal asunam ká máa bọ òrìṣà má jẹ́ nìkan bọ òrìṣà nínú ìdílé wa láyé táyé parẹ́ nítorí pé irọ́ lòrìṣà ọlọ́run lòdodo sẹ́mi máa sọ fún yín pé èèyàn náà ní ń fi orò èèyàn lọ́wọ́ à ń bẹ̀ okùn àti rúlàsì okùn àti kíni àti rúlà pam ẹ eh, sí nǹkan kan bẹ wọn jáyà wọn máa gbọn wọn jà pàtẹ́ǹsán mọ ìwé ìsolóòsà mùsùlùmí ni ọ tó bá gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ ní Kòròdú wọ́n fẹ́ sọ̀rọ̀ lágégi ọ wà fúri ọ máa wá lọ with the confidence wọ́n máa wá àfa àfa àfa ọ̀hún eh, ẹ̀ àfa lèmi àfa àtẹ̀pẹ̀mí gan-an ẹni mi ìmọ̀lẹ̀ yìí sá fún kínní òkùnkùn anabi ibrahim sadua ibi kọ́ lọ́mọ sí ìrandíran àwọn olónígbẹ́rẹ́ lólóòsà ọlọ́mọsà wà náà lólóòsà o àwọn tí wọ́n ń bẹ lẹ́nu ẹ̀ lọ ọlọ́mọsà bá ní tú wọn lẹ̀. wọ́n wá di eighty years nínú tàn kọ́lọ́hún tó fún wọn lọ́mọ anabi ibrahim ṣe é mọ̀ pé ṣòro ni agbára owó ni wọ́n fi béèrè ọmọ lọ́wọ́ ọlọ́run الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء النبي وإبراهيم ó ní ìwọ ọlọ́run ọba bùnmi lọ́mọ ọlọ́run wa bùn lọ́mọ ọ wá ní mo dúpẹ́ ìwọ ọlọ́run tó bùn mí lọ́mọ nígbà tí mo ti darúgbó Ismaila náà sì ló kọ rẹ̀ ó tún wá fún mi ní Ishaqa èmi sì ti darúgbó iná rọ̀bì ọlọ́run ọba mi lásẹ̀ mi ò dùà yìí máa ń gbọ́ àdúrà o àdúrà ni mo ṣe tó ṣe kíni tó o kí lóun Ibrahim lóun ṣe fún challenges ẹ̀rọ ọmọ bí ọ̀rọ̀ ọmọ bí oníwọ̀ mùsùlùmí ọwọ́ lọ lè padìẹ àwọn afúnjálàbí àtàwọn bàbá ológun wọ́n dàn kan wò láwùjọ wa ọba jẹ́lu ẹ̀sìn ni ọ̀yọ́ ká máa sà wọ́n ká máa sà ká máa sà sínú ẹ̀wọ̀n ni lọ́ba jẹ́ lùwẹ́sì àwọn yẹn ti pọ̀ lẹ́wọ̀n gan èyàn lọ́wọ́ ọwọ́ ma oníkọ́ pa adìyẹ fúnjọ́ méje madamu yẹn ni òun wá ń pàṣẹ fún adìyẹ nínú ilé náà mọ̀ ṣe wà lè rí ibò ṣe adìyẹ adìyẹ adìyẹ adìyẹ máa ń fún yàn lọ́mọ. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa. afáwa ibn kathir ó ní ayé innahu yastajibu liman da'a ó ní tá nabi ibrahim ń sọ fún yín pé ọlọ́run ọba máa ń gbọ́ àdúrà bọ́ọ̀ bá ń wọ́n ma ọ́ máa pè náà ní títí tó fi bì ọ́ máa pè náà ọ́ máa wá ṣe kúrò ọ̀la òkúpọ̀ torí lámúyẹlí díwọ̀ lámúyẹlí wà ń bẹ̀ ọlọ́run ìwọ òbí èyí ò sì ní bí èmi òbí èmi fẹ́ bí kí wo bí ma láì fi ni fún ọlọ́run kémi ó bí iyì ni fún mi mo wá fi àìní ibi rẹ bì ọ́ Allahu Akbar wá fún mi lọ́mọ kémi ó bí bẹ́ẹ̀ ni aṣítàkà fúru láì púpọ̀ ọlọ́run padà fún yín lọ́mọ ẹni tí bá ń wọ ọmọ kọ́ mọ́ sí aṣítàkà fúru láwà túbìlẹ̀ aṣítàkà fúru láwà túbìlẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa kílà nàbí Ibrahim fi sagbára tó fi padà dolówó tó fi padà di ẹni tí wọ́n sọ tó fi padà di ẹni tó bímọ agbára kí ló lò jàmá agbára àwọn àgbà ọwọ́ ẹgbẹ́ o la ilaha illallah má darẹ̀ láàmú wa huwal qahiru fawqa ní ipá mi ká gbogbo tí mo dá Allahu akbar ìtọ́ ń wáhùn ìtọ́ lọ́n dání ọlọ́run ní ipá mi ká ẹjẹ́ alọ́dọ̀ anábíwá ayúbà aleyhi salatu wa salam anábíwá ayúb àwọn náà ọlọ́run dá wọn lẹ́nu tó rẹwà ọlọ́run bá fún wọn ní bọ́dì tó fàyìn dáadáa ọlọ́run bá fún wọn ní owó tó pọ̀ ọlọ́run fún wọn ní nǹkan sìn ọlọ́run fún wọn láwọn ẹranko ọlọ́run fún wọn ní àwọn ẹrú ọlọ́run fún wọn ní ilẹ̀ tó fẹ̀ ilẹ̀ tó níyàwó wọ́n sì bí ìmọ̀ tó pọ̀ sì gbọ́ owó ọgbà àlàáfíà ọgbà ẹran ọlọ́run ọba gba ẹrú ọlọ́run gbalẹ̀ ọlọ́run gba ìyàwó ẹ̀ ọwá kẹ ẹnìkan péré nínú àwọn ìyàwó ẹ̀ ọlọ́run tó wá gba àlàáfíà lọ́wọ́ ẹ̀ ọkàn rẹ̀ àtàwọn nìkan lọ́lọ́run filẹ̀ ọkàn rẹ̀ àti kíni jama àtàwọn nìkan gbogbo yòókù injúri òun náà máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ tó fi àwọn alẹ̀ tó fi ọkàn lẹ̀ kó lè máa bẹ̀rù rẹ tó wá fa wọn lẹ̀ kó lè máa bì ọ́ má dára ẹ láàmú má ẹ̀kọ́ kọlà ẹ̀kọ́ òṣèkínni ẹ̀yìn àfa àti sàdúrà sàdúrà bó láwa ṣe báyìí olótú kan àdúrà náà lótú kan kí ló tún kan jàmá àdúrà náà mi hmm. àdúrà ẹ̀pọ̀ mi agbọ̀lọ́dà nàbí wa Zakariya tàbá débẹ̀ ibi tó sọ fún wa pé àdúrà yìí sékiri àdúrà yà ìhun wẹ̀rẹ̀ kì í sì sọ yìí délé rí ipò agbára wà lọ́wọ́ rẹ wọ́n lò lò wọ́n lò sékiri wọ́n lò lò igbe ayé ipò lábẹ́ ọ̀run bóònù ẹ̀yìn tí máa ń parọ́ ọjọ́ Friday yìí oríṣiríṣi dojoojúmọ́ ọyẹ ìhun náà ni ìgbàgbọ́ ń sékiri bẹ́ẹ̀ni àwọn lágbára náà yẹn dojoojúmọ́ ni wọ́n ń bá gbàgbọ́ jẹ́ àwọn ní dúró àríga o ẹ ẹ máa bọ̀ wá o ẹ á ṣe dásámù fún yín á ṣe kíníkan fún yín mọ́ dàrẹ́ ẹ̀ láàmú ọlọ́run gba gbogbo ẹ̀ ààrẹ wa dé àwọn ọ̀rẹ́ lọ àwọn fámìlì lọ àwọn ìyàwó lọ ó kù ìyàwó kan péré wọ́n wá di tálíkà wọ́n wá ṣàárẹ̀ fún eighteen years tí wọ́n jáde bóde sí faranda pé àwọn fẹ́ sinmi pé ah, ẹdí bàbá yóò ṣe fàájì ní bankoni kò ṣẹlẹ̀ fún eighteen years ojú kan náà wọ́n wà ìwọ òṣèlú ẹ̀ rí ọlọ́run sì níjó sí ọ́ kí làwọn darí ẹ̀ láàmú sí tó ń pé ẹ̀ ìmọ̀mù sickness náà ni sickness náà ni ẹ̀ ọmọ kú ọmọ kú ọ ò ní kú pásítọ̀ òkú ọba ti ṣe kíni tí ọba ti tó bọ́ba ti di pé ẹ̀bọ olókùtọ̀ wàá ṣe kọ́ wa kú sàn ọwọ́ àṣẹ pé bí àtàrà pé ìyẹn bí àtàrà tó bá jẹ́ pé ìta ẹgbẹ́ wa ń tẹ́ ni lò ní kí n wá kú ṣe kí ni ọwọ́ akú sàn dọ̀rọ̀ padà kú náà ni. ẹ̀yin mayami mímúlẹ̀ sìn wa anabi ayuba òun náà wá ṣe kí ni òun náà lo agbára wa ayuba isnada rọba ayuba pe ọlọ́run ọba rẹ̀ anni masaniya doro ni nimi wa anta arihamu rahimin wọ́n lọ́ba ti sànù ju gbogbo ẹni ti sànù lọ tọ́ba fẹ́ kọ́ mú àmódíkù lára rẹ̀ ọmọ wa ni ya arihama rahimi ya arihama rahimi ya arihama rahimi ọ tẹ́wọ́ sọ́lọ́n lóru ọlọ́run ìgbádùn sànù mi ìtàn agbára tá nàbí àyùbá lónìí yẹn jama bí wọn náà bá wà lò pẹ̀lú imáàni ó pè ń pè imáàmù wàláhì ọlọ́mbẹ́. ọlọ́ni bó ṣe wí tán fastajabna lahu a sì gbàdúrà ẹ̀ fakashafna ma bihi min dur kò sí ìnira kan lára ẹ̀ mọ́ amú gbogbo ìnira yẹn lọ wa ataynahu ahla àwa dá àwọn fámìlì padà fún ó tún bímọ ó tún níyàwó mi wa mithlahum ma'ahum gbogbo ntọ́lọ̀ gbà lọ́wọ́ rẹ̀ ọlọ́run kó gbogbo ẹ̀ padà fún rahmatan min indina àánú ni ọ̀dọ̀ wa ló sì ti wá ò nídìí kọ́rì ọ̀ kan máa ní wọ́n fẹ́ bọ́ ọbẹ̀ àwọn àgbà torí àánú lè wá lọ́dọ̀ wọn ọlọ́ni rahmatam mi ní indina àánú la ṣe fún ọ̀dọ̀ wa sì ló ti wá kí wá ń bò mí. wọ̀dìkìrọ̀ lílì abidin ọlọ́ni ìrántí ní fẹ́yìn tó kù èèyàn abidi tó kù àmọ́ abidi ilẹ̀ yorùbá táwọn ní àfa kan gbóná ipe àfa yẹn gbóná gan a ah, ẹ̀sùn máa ó gbóná gan o kì í sàlùkùrá ni wọ́n fi ń ròyìn ẹ̀ ọlọ́run lẹ́yìn ábìdí ní tí àyùbá ṣe ní káyìn ló ṣe kí ni kẹ́ẹ̀ṣe ọlọ́run ní òròkó dèbèrè ìjìlik ọyá fẹsẹ̀ janlẹ̀ hádà muktasalun baridun wa sharaba omi sì ṣẹ́ jáde ọyá fi wẹ̀ kó o sì mú ń bẹ̀ ó sì fi wẹ̀ ó sì mú medicine jama gbogbo gbogbo ti ń bẹ nínú fún rẹ nínú ẹ̀dọ̀ rẹ nínú ṣàkiri àti nínú ara rẹ Ọlọ́run sì fọ gbogbo ẹ mọ́ ìyàwó rẹ sì dé sì ń béèrè lọ́wọ́ rẹ pé aina Ayub where is Ayub ah arákùnrin ẹdákùnrin ẹ bá rí ọkọ mi bí Ayuba lèmi náà ni ah, ah, ah, ó ní ẹ má tàn mí àwọn ìkókó pọ̀ ń lu o kọ́mọ̀jẹ́ pé wọ́n ti fa ọkọ mi nulẹ̀ wọ́n ti fa lọ torí kòkó púpọ̀ lásìkò wọn gan àwọn ògbọ́n mẹ́yìn wọ́n máa gbé lọ́njú wọn ní ní máa ń sáré lọ fún ọkọ wọn ọkọ wọn ọkọ wọn àwọn obìnrin dáadáa ní jama àwọn obìnrin tí ọ̀dà ọba ti rí ọkọ báyìí yóò yí ilẹ̀kùn rẹ̀ sínú ilé ni ó sùn yóò sùn tiẹ̀ ní níláṣẹ́ yóò bá bóbá kókó kú òun ọ̀fẹ́ mi ọlọ́run sọ níbẹ̀ arábìnrin yìí ó ní ta'ali ta'ali ya amatallah ẹrú ọlọ́wọ́n ọba yìí ìyàwó mi yá sẹ́wọ́n jẹ́ ti ta'ali máa bọ̀ máa bọ̀ máa bọ̀ ọlọ́wọ́n ọba ti fún mi lálàáfíà ìmí àyùbá dání. ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn Islam wọn ò sí gbẹ́rẹ́ o wọn ò sì lo ẹ̀yẹ́nú àgbà bẹ́ẹ̀ náà ni wọn ò pẹ̀rẹ̀ ewúrẹ́ fáwọn tí wọ́n ní má darẹ̀ láàmú ẹni tó náà wọ́n gbọ́ ọ lẹ̀ ọ̀rẹ́ òun náà òun gan lálàáfíà èyí ti wá gọ̀ ló ṣe jẹ́ pé mùsùlùmí ò ní máa kówó lọ fáwọn kèfèrí kọ́ bá wọn fi ṣáájò àbí kọ́kọ́kọ́ gọ̀ náà akíndanidani ọmọ agbó lọ́wọ́ bá a ṣe máa ń wí lọ́wọ́ tani lọ́wọ́ akíndìnrín ọlọ́mọdé adídìrín o ẹjẹ́ lọ́dọ̀ anábì Suleiman ó kù sẹ́jú mẹ́wàá péré Allahu akbar ọlọ́mọṣẹ́ sọ̀rọ̀ mìíràn àfẹ́ dí àwọn elétò kejì lọ́wọ́ àwọn náà fẹ́ ṣètò gbogbo ń tábà ṣe six thirty akó omi pẹ̀lú yọ̀ǹda ọlọ́ ẹ̀yọ́ máa yára mi nínú ẹ̀sìn wa anabi wa Suleiman aleyhi salatu wa salam anabi Suleiman ọmọ Daud ọmọ Dauda ni anabi Suleiman àtọ́wò lọ́hùn kúlẹ̀ ṣe yìí mí nà ní mọ̀mútàlákàtì ọlọ́run ọba fún ní ọlọ́run bá fún ànábì wa Suleiman ó fún ní ọlá tọ́pọ̀ ànábì Suleiman ní ọkọọlá ya ayéwà náà ẹ̀yìn èèyàn ọ̀límúná máa ń ti kọ́ tọ́ eré ọ̀límúná máa ń ti kọ́ tọ́ eré wọ́n fi mọ̀ wá wípé ká máa bá àwọn ẹyẹ àwọn adìẹ àwọn àdàbà àwọn tí ń fò ká máa bá wọn sọ̀rọ̀ ká sì máa dáhùn agbó gbogbo rẹ̀ yẹ wàhùtìínà mi kò lè ṣe yìí kò sí ọlá kan tọ́lọ́hún fi ń dáwọn èèyàn lọ́lá tọ́lọ́hún ò bù fún wa ń bẹ̀ inna àdá aláwọ̀ alifọ́dínló mọ̀bí ọlá yìí pọ̀ ọlá tí ò pamọ́ ni gbogbo yẹn náà lọ́mọ ọlá yìí pọ̀ ọlá yìí níbo ló ti wá ọ̀fẹ́ ga ọ̀fẹ́ sọlá ọ̀fẹ́ kọ́lọ́hún sọ́dẹ̀yàn òun wá ń lọ lè bá nǹkan kan òun lo nǹkan kó lè bá ga kó lè bá jéèyàn kò sí ìtọ́jú nínú àwọn anábì ọlọ anábì wa Suleiman qala rabbi gfiri li ó ní wọ́n lọ́wọ́ fẹ́rí jì mí wàhábùlì múlíkà fún mi lọ́lá láyà ń bági ilẹ̀ ahàdì mi ń bá àdì tẹ́lómi ò ní nírú ẹ̀ mọ́ nínú àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn mi ìnàkà antal wahhab ìwọ́lọ́run lọ́ọ́ tààyàn lọ́rẹ̀ ọlá ta ni máa ń dá àyàn lọ́lá jàmbá ta lànà bí Suleiman ni máa ń dá àyàn lọ́lá ọwọ́ lè wọ ẹgbẹ́ ayé ọwọ́ nítorí pé ìwọ fẹ́ pọ́pùlà ọwọ́ ń lọ lè ọ̀nà lè tẹ́fà mùsùlùmí ọwọ́ lọ lè wẹsẹ̀ anabi Suleiman ó ní iná ká ká ìwọ nìkan àrùn tẹluwọ ha wọlọ táyà lọrẹ ọlá suratu sọọdi ayat thirty five ẹ̀yọ́ màá yá mi wa ẹ̀rí nígbà tí Bilikisu gba Islam lẹ́yìn pé ẹyẹ lọ́wọ́ aṣòfófó fún udúdà lọ́wọ́ aṣòfófó fún anabi Suleiman èyí tẹ̀yìn fi rán àwọn sọ́jà ń sẹ́ ẹyẹ yìí máa ń jíṣẹ́ fún anabi Suleiman udúdà ni informant òun lọ́wọ́ rìn lọ lórin lọ lọ́wọ́ rí ọba obìnrin tí wọ́n tún ń sin oòrùn ọba wa jíṣẹ́ fún anabi wa Suleiman ọwọ́ akọ lẹ́tà sí pé kọ́ wá gbà sílá arábìnrin náà ní tí wọ́n ń bọ̀ wá gbà sílá anabi suleiman wa ni mo fẹ́ lu agbára kan sí àga rẹ̀ tó wà ní ìlú rẹ̀ mo fẹ́ kó pé àga yẹn náà ni wọ́n fi jòkó tó bá débi agbára wo nu bọ́nà ṣe jìtó yẹn ọwọ́ ń sọ pé yá ayyuhal mala ẹ̀yin ìjọ mi ayyukum yá àti níbi àríṣẹ́ ha tani ọba mi gbé àga rẹ̀ wá kọbùlà anya àtúni mùsùlùmí kí wọ́n tó débi ní mùsùlùmí kọ́ọ̀lá ifiritu minal jinn ọ̀gá àwọn àlìjànú àlìjànú wà ìfìrìtù oye minal jinn èyí tí wọ́n máa ń síbi àti mi ń jọun lọ́dọ̀ àwọn àfa wa nígbà tá a ti ń kéwu tọ̀hún ìfìrìtù ìfìrìkan ìfìrìtù jinnu wọ́n hàn sí ọ̀tà ìfìrìtù ò lè bí abùkátà rẹ̀ ọwọ́ ni wọ́n ìfìrìtù anaha ti kabihi ìfìrìtù ó ní wọ́n ìfìrìtù ọ̀n sọ̀rọ̀ kan ìfìrìtù ní anaha ti kabihi kọ́bílì àǹtakù mọ̀mí makomic èmi ò gbé àga yẹn wá fún ọkọ tó dìde kó lérí àga títí ẹ tọ́ńtà nàbí sèlémà bá dé eré àga lẹ́yìn ìgbà tí òòrùn yọ yóò kó ń tí òòrùn bá dé àtàrí tó yẹ tàrí lásìkò zori ni máa ń kó yóò débẹ̀ bí aago bíi mẹ́sàn-án àsìkò zori bíi one o'clock ó ní kó tó kó ní one o'clock àga débi wọ́n fẹ́ sáré lọ náà ni báàfà kan bá ní òun kówó lábẹ́ awọ á ní àpè nírọ́ àmọ́ ẹlẹ́bọ àtò lè lẹ́sẹ̀ kínní lẹ́jẹ̀ ẹ ti sin àwọn àlìjánu yẹn kan tó máa jíṣẹ́ fún yín torí kálukú ti ṣe wúwo bóun ni wọ́n ti wá kó lábẹ́ orílẹ̀ o kìí ṣe rọ́ o tí ó ṣe awọ tí ó kó béèlì mẹ́rin márùn jáde àlìjànú ni lọ́lọ́ lè gbé wá lọ́dọ̀ ya ọlọ́jà àbí kọ́ lọ báǹkì kan táwọn ọmọ yìí tí wọ́n ní mọ́ àmọ́ kò ní sáláì kò ní jíṣẹ́ fún àfi kọ́kọ́ dẹ́lẹ́bọ kọ́ pè é kọ́ bẹ̀ẹ́ kọ́ sá kọ́ sọ́dọ̀ lọ́hùn anábì Suleiman nìkan lọ́lọ́run fàlìjànú kẹ́kọ̀ọ́ máa rán wọn ṣẹ́ èyí sì ti lọ òun ò ti sẹ́gbọ́ kó tó ṣe tiẹ̀ ọlọ́run fún rẹ̀ ló ló fi ráǹkì tó fún pé máa rán ẹyẹ máa rán ẹyẹ máa rán èèyàn ọyá tó ń gba àwọn kìíní iná máa rán wọn. ìran atẹ́gùn ṣe atẹ́gùn. wa inni alayhi laqawiyyun amin mo ní agbára èsì ní parọ́ etí mo wí ni màá ṣe agbára wà lọ́wọ́ mi agbára wo ni ìfòrítù fẹ́ lò wọ́n fẹ́ lo agbára tọ́lọ̀ fún ipe kí wọ́n sáré lọ́bì kan kí wọ́n ti sáré dé wọ́n yára gan wọ́n bá rí ogun mọ́lẹ̀ ní London tani kọ́ máa ṣe lára ẹnìkan tí ó wà ní Japan láàrin ìṣẹ́jú kan ó ti débẹ̀ àlìjànú ní jẹ́ nínú ogun náà fi ni ẹ má rí ogun mọ́lẹ̀ ńlé má ẹ má rí ogun mọ́ ṣọ́ọ̀bù ẹ má rí ogun mọ́lẹ̀ ìjọsìn. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kọ́ọ̀lá lábí ìdáhùn ìlímù mìíràn kìtàbí afá kan tó wà ní ẹgbẹ́ rẹ̀ ọlọ́run ọba kọ ní orúkọ ọlọ́run ọba kan afá yìí náà tún wá wà nínú àwọn ẹmẹ̀wá rẹ̀ wọ́n ní kọ́dà afá yìí wọ́n ní ọjẹ́ ọmọ ìyá ọmọ eh, eh, ọmọ ẹ̀gbọ́n anabi suleiman lóbìnrin anabi suleiman ní obìnrin kan tọ́jẹ́gbẹ́ ọmọ rẹ̀ láfáà òun lọ́wọ́ sọ̀rọ̀ ó ní kọ̀ọ̀lá lẹ́dí ẹ̀ńdáwó ẹ̀lìmọ̀ mìíràn ní kìtàbí ọlọ́run kọ́ wa ní orúkọ rẹ̀ kan tá a máa fi ń pè é gbogbo ẹ̀ náà ọlá ní jẹ́ fún yín ẹ̀yin tẹ́ jẹ́ ànábì wa ana àti kábíyí kọ́bùlà ayẹ̀rìtà dà ilẹ̀ ìkàtọ́rẹ́ fún kẹ́ẹ̀tọ́ ṣẹ́jú kẹ́ẹ̀tọ́ yà padà yín gbé àga náà síbi falamaro awo mustakora ní ẹ̀ńdáwó Allahu agbára ti lọ jama nígbà tí anabi suleiman tí èyí adu tí èyí sẹ báyìí ó sì rí àga lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́lá hádà min fadli rabbi níbo ló darí lọ níbo ló darí lọ níbo ló darí lọ ah jama a kó nǹkan kó lé taba délé rọlẹ́ lẹ́ni tọ́lọ̀ ń bá ní kí imáni ó wà lára níbo ló darí lọ ọlá àwọn tani ọlá tani eléyìí ọlá ọlọ́ni àfa àwọn tó pe ọlọ́run ọlọ́run náà lọ kọ́ ni tó fi pè é òun náà ló tún jẹ́ orí pè òun náà ló tún gbà lọ́wọ́ rẹ̀. aṣífù lórúkọ rẹ̀ ń jẹ́ ọmọ abàdìkíyá aṣífù lórúkọ rẹ̀ ń jẹ́ jama mùsùlùmí orúkọ náà tọ́ ọlọ́run nìkan lọ́mọ àmọ́ àwọn àfa kan wọ́n ní ya hayyu ya qayyum ya hayyu mo pè wọ́n ọba tí ò ní kú yá kọ yìí ọba tí ò fara tì kankan gbogbo ntọ́dá ọlọ́run ni wọ́n fara tì má wàá fara tì ntọ́ fara tì ọlọ́run kókó fara tì ọlọ́run ọba là direct la ń sọ yóò direct link ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa anabi zakariya òun láàfin parí rẹ̀ a wà bẹ̀rẹ̀ lọ́la níbi abábádé a wà jó tọ́pìkì tọ́lá mọ́ títí ní yóò fi wá lójútu anabi zakariya aleyhi salatu wa salam kí n anabi wa zakariya Ninu ọlá tí ọlọ́run bá ṣe fún anabi wa suleiman wọ́n níjọ́ kan kò sí òjò kò sí òjò nílùú gbogbo nǹkan tí wọ́n gbìn ló ti fẹ́ bàjẹ́ anabi suleiman wa ni tó gbogbo ẹ̀yin aráàlú ẹ ká lọ sẹ́yìn ìlú o ká lọ lè ṣe sọláàtul istisqa ká lọ lè bẹ ọlọ́run ọba Allah ọba tó mú òjò dání kọ̀rọ̀ òjò náà fún wa nítorí àwọn nǹkan tá a gbìn bí wọ́n ṣe wá ń lọ ni wọ́n bá pàdé àwúrò ìbí nàmbùlà nàmbùlà yẹn ọwọ́ aká ẹsẹ̀ rẹ̀ sókè ṣe é mà pé ẹsẹ̀ rẹ̀ ọwájú òun náà lọ́wọ́ rẹ̀ ọwọ́ aká sókè báyìí òun náà wọ́n ń ṣe àdúrà ipe Allahumma agithina ọlọ́run fún wa lómi sẹ́yìn fún anabi Suleiman gbogbo nǹkan lọ́lọ́run fún bí sẹ́ wà ń lọ lọ́ba rí ní máa ń gbọ́ Allahumma agithina Allahumma agithina ọlọ́run fún wa lómi ọlọ́run ta ni tọrọ omi ń lọ́ba di àwúrẹ́ bẹ́ẹ̀ agbára ti lọ jẹmọ́ mírẹ́kù sí má oògùn ló oògùn abẹ́ni gbọ̀ngàn mi wọn sẹ máa ń wí àti le alúgbàyídà karama sẹkùdé fẹntọba ní imani tí wọn náà mọ̀ pé ti ń ṣẹlẹ̀ yìí karama lele anabi suleiman ẹ̀gbọ́n tó wí ó ní ayiwa nas ẹyàn jama mi ọ̀hún dùn ẹ padà sílé fakọ̀dé kò fi tún bìdá wàtí gẹ́yìrì kù ọ̀kan nínú àwọn ẹrú ọlọ́wọ́n bá tẹ́ ẹjọ́ mú kòkòrò àwúrèbe ó ti ṣàdúrà ń sìn ọlọ́run sì ti gbọ́ fa akatal gaitu yan hamir anabisalayi maa o ti sọ̀rọ̀ yìí délẹ̀ ojú sì bẹ́lẹ̀ nígbàtí àwúrèbe tí wọ́n fẹsẹ̀ tẹ̀ mọ́lẹ̀ tó wà ní iman sí àdúà tí tó wà ìwọ ọmọ èèyàn kí ló wá ń ṣe lérí ilẹ̀ afa kan ó ní lamu alamu limaza ya khafu nas olóhùn ọmọ tí bá ń ba ọmọ èèyàn lẹ́rù lẹ́yìn ìgbà tó ti lóhùn gbọ́ ọlọ́hùn gbọ́ tọ́jẹ́ pé ọlọ́hùn tó gbàgbọ́ ohun gbogbo ohun tó ń sá fún ọwọ́ lọ́wọ́ ẹ̀ gbogbo ohun tó ń wá ọwọ́ lọ́wọ́ ẹ̀ níbo tí wàá ní ọlọ́hùn ọba yẹn kí ni wọ́n ń dẹ́rù bà ó gan afa ni òun ò understand ẹ̀yin mùsùlùmí o wallahi mi náà sọ fún yín pé i don't understand you wallahi. Iman, tawhid tawhid táwọn fi di èmúlẹ̀ yìí torí àbíkẹ́ láwọn fi di èmúlẹ̀ yìí jama akida islamiya tawhid kìí ṣe tawhid ọ̀dọ̀ bàbá wa sheikh muhammad abdul wahab láti kọ́ gbogbo ń tà ń sọ yìí ọ̀dọ̀ bàbá sheikh muhammad abdul wahab láti ṣe kíni ìlàtí kọ́ lóṣèlú lè ka tẹ́lá dáadáa lóòní máa pẹ́ tawhid wàhábíyà òní máa pẹ́ wàhábíyà ní tawhid wọn náà lè ra kitabu tawhid sheikh muhammad abu wahab yìí tí ń sọ yìí lọ́ba ń bẹ̀ wọ́n máa darí ọ̀lọ́dọ̀ ọlọ́nìkan ọlọ́nìkan ọlọ́nìkan ọlọ́nìkan ṣẹ́ẹ̀sì mọ̀ pé ńlẹ̀ yorùbá ọlọ́nìkan tá ń sìn nítòfàjì àwọn àbá ilẹ̀ yorùbá pẹ̀lú àwọn ará saudi àwọn ọmọ muhammad abu wahab ẹ wà tírínì àwọn ọmọ yín tálọ̀ tọ́jà àwọn ọmọ wa bí wọ́n wà wá bí wọ́n máa wá kọ̀ndẹ́mù tá mo nígbà tí tẹ́ ń ṣe ọ̀dà sa kọ̀ndẹ́mù yídì akọ̀ndẹ́mù jimá akọ̀dẹ́ mu jaka sọ akọ̀dẹ́ mu kájọ òkú kájọ ẹran kó ma àti jẹ̀ka lọ́sàn yìí ta sọ akọ̀dẹ́ mu Ramadan ọ̀rọ̀ yé mi wọ́n ní dantọ́ wà lọ́wọ́ ẹ lẹ́ẹ̀kọ́kọ́ àlá ọwọ́ ń bínú ọwọ́ ni wọ́n fẹ́ pa ogun lé bàbá rẹ rún igi igi tó wù jáde yẹn ikan ti jẹ́ ń di o ikan ti ṣe kíni igi òòṣà nílẹ̀ yorùbá àwọn kan ti pọ̀ ń bẹ̀ nínú kálẹ̀ mi ti sọ̀rọ̀ yìí. àbáwá asra iná àwọn kan ni bàbá wa sàràfùdín gbadébọ̀ àwọn kan ni sheikh wa ẹ má dàpọ̀ àwọn àwọn àfa tó ń sun tọ́jú pé Saudi ló tirẹ̀ ni wa dókítà brazil mẹ́mí aláró Saudi ló tirẹ̀ ni wa wàláhì wọn ò sì sìyàn kọ́lẹ́kọ̀ọ́ àwọn yóò sì ṣàfàyàn níta ń sọ yìí bọ́ ọpọlọ mu àbọ̀pọlọ tó bá rẹ̀ ẹ̀rù ọwá bá wa rí lẹ́yìn ọlọ́run ọba wa nìkan ni wọ́n ti padà sílé nìyẹn o ta lọ́sàdúrà jàmọ́ àwúrẹ́bẹ́ ta anabi wa zakari ya aa wọn làwọn náà rí pípọn ojú afọmọdà wọn làmú àwọn náà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́ kọ́dà wọ́n ti ń tẹ̀ wọ́n ti ń lu ọ̀pá wọ́n ti ń ṣe kíni wọ́n ti ń tẹ̀ wọ́n ti ń lu ọ̀pá wọn sì ti bímọ ọlọ́run sì ni yóò bímọ ìyàwó wọn náà èyí ti ká tán ẹ̀kẹ́ ti ṣe pọ́nmúlá wọn ò ti ṣe oṣù mọ́ látọdún gbọ́n ẹ lè nígbàgbọ́ náà àdúrà jàmáà gbogbo ń tọ́ba jẹra àdúrà òṣìṣẹ́ kí yóò sì gbé jáde. qala rabbi inni wa ana al-azmu anabi zakariya ó ní wọ́ọ̀lọ́hùn wọ́ọ̀lọ́hùn kò ségun láàmá kọ́dà egun tá a fi bóbìnrin lásìkò gan kò sí mọ́. wàṣítà àlàra àsunṣe ibà àti ọ̀rọ̀gbà àti irun erí gbogbo ẹ̀ báláwo funfun ni wàlámù akúnbìdò àyíká rọ́bì ṣèkìyà àmì mi ọ̀dákẹ́ àdúrà ọmọ o èmi ọ̀dákẹ́ àdúrà ọmọ o èèyàn wá ní máa pè ọ́ kọ́ délé rí ibú kí ni ìyẹn máa ń dà tí máa ń ṣàdúrà yóò dé lérí ire ni wọ́n ń sọ bọ́ ọba ti ń ṣàdúrà lérí ire ni ọ́ bọ́ ọba ti ń sọ oògùn lérí ibu ni ọ́ bọ́ ọba gbọ́ orí ká sọ fún ọ wà bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n yọ kó lérí ibu yẹn kọ́ wá sọ sínú àjọ àwọn eléri ire anabi zakariya ni èyàn oníṣàdúrà ṣàdúrà kan wá ní àdúrà tó ṣe òun náà ló já ayé rẹ̀ orí báwọn àbẹ́rẹ́ rí báyẹ̀ ṣe rí ó lè yẹn lè lérí ṣèkì eléri ibú wọn pè bẹ́ẹ̀ ó lè yẹn ní sàdọ́ tó dáa kọjú eléri ibú ṣèkì ńgbà mi wọ́n máa ń pè ní ẹni tọ́rọ̀ rẹ̀ dàrú anabi ya isa oníwà barambi wa alidati wọn ṣe mílẹ̀ ní retí ya mi wàlámù akun jabbara ṣakiya èmi yìí ṣe ọmọ pápá ọmọ tó le èmi yìí ṣe ìṣẹ́ni tọrọ mi dàrú ọ̀rọ̀ mi ò ní dàrú nítorí pé ń ṣe dáadáa sí ìyá mi wọ́n fi ní gbogbo ẹni tọ́rọ̀ rẹ̀ bá ń dàrú kó kíyèsí ìhà tó kọ sí ìyá ẹ̀ bọ́dọ̀ rẹ̀ bá ti lójútu má aláàánú lọ́lọ́run wá lọ lè wo ìhà tó kọ sí ìyá rẹ̀ bóyá ń bẹ láyé àbí ń bẹ lọ́run tí máa ń bẹ láyé ó máa ṣe dáadáa sí àbí tó bá ti lọ́run ó máa dá sàdúrà fún ó sì máa ní tó bá ní lágbára ó máa fi ṣe sàrà fún kì ká máa yé èèyàn òkú padà láńsọ wa inni khiftul mawaliya ẹ̀rù ń bà mí mi wọ̀rọ̀ yìí ah, ah, ṣé wàá kú àkúrun náà ni ṣé mo fẹ́ kàkúrun ni. wa kanat imraati akira ìyàwó mi náà ó ti di àgàn confam àgàn confam bàrẹ̀ ó ti di àgàn ó sì ti darúgbó fàhábùlì yìí àmọ́ ìjákàn hábùlì bùnmi min ladunka lọ́dọ̀ rẹ wàlíyá ọmọ tí ó gbẹ̀yìn mi yẹrùsùnì yóò jogún mi wáyàrí sùnmìnì àlì yakub yóò jogún àwọn ọmọ ọmọ yakub níbi dáwà ni o níbi ìmájísẹ́ ọlọ́run wàjà àlè rọ́bì rọ̀díyà ọmọ tí ń rí tínú mi ó dùn ní kò sí fún mi ó béèrè ọmọ ó tún sọ tí ń ṣe kíni irú ọmọ tí ń fẹ́ lẹ́yìn ìgbà tí ń ti ń tẹ̀pa ọlọ́run ọba Allah ó ní wa Zakariya ọlọ́run ní sẹ́ẹ̀ kàtà Zakariya ni ìsìnàdà rọ́bàwù nígbà tóun náà ń pe ọlọ́run rọ́bì ọlọ́run ni ní farida mọ́fìmì nìkan lẹ̀ kí n wáyé kí n dá wáyé kí n tún dá lọ́run wa anta khairul warithin wọlọ́ba tí màá jogún gbogbo nǹkan ó padà jogún ayé náà ni àmọ́ kó tó jogún ayé bùnmi lọ́mọ fastajabuna lahun ọlọ́run la gbọ́ àsìdá lóhùn ọ̀wàhábùnà lahun yàhíyà àwa bùn yàhíyà kèétí ìbímọ wọ́n sì ti sọ lóko wọn èlóyún kódà kèétí ìdélé kèédélé wọ́n sì ti ṣe kíni wọ́n sì ti sọ orúkọ ọmọ bàbá ń gbọ́ àbú yọ̀ọ́ máa pé irú wo lẹ́tún gbé ń sin wọn abu mariam wo àfààní ti yà àtìlẹ́yìn pẹ̀lú abu mariam tó ti bímọ ní irú ẹ̀sìn kẹ́sì wo nu ẹ̀yin wà bí yàyí ẹ̀ ẹ̀ ká Kùránì dáadáa yàyà àwọn èlóyún ẹ̀ wọ́n sì ti ń pe àbá Zakariya ní kíni abu yàyà ọlọ́ni wàhábù wàhábù náà làwù yáhaya àwa ta lọ́rẹ̀ yáhaya ipò Zakariya máa lọlé àdìbò ní yáhaya wà á sìláhà náà làwù zàrújà ọlọ́run ní kó tó délé a sì rí fọ́ọ̀mù ìyàwó ẹ̀ àtúnyàwó rẹ̀ ṣe nǹkan oṣù tí ó wá tẹ́lẹ̀ ó bẹ̀rẹ̀ sí wá ara tó ti hun jọ ó bẹ̀rẹ̀ sí dán ẹ̀yìn tó ti tẹ̀ ó bẹ̀rẹ̀ sí nà òṣìrò ọlọ́run agbára wo lọ́lọ́ jama ọ̀pọ̀ adìẹ àkọ́kọ́ adìẹ àdúrà ní ìyàwó náà sì pin ewúrẹ́ àdúrà ní àdúrà ní àdúrà ni wọn náà máa tẹnumọ́ rọbìlà dàdàrí ní fárídà àwọn tí ọba bímọ fún wọn ládùúà yìí mo fi mí lẹlẹ mi nìkan Ọlọ́run wa anta khayrul warithin máa ṣe máa ṣe ìgbà tọba ti ṣe tọba ti ń ṣe ìtumọ̀ rẹ̀ ni pé Ọlọ́run dá Ọlọ́run tọba ti ṣe mọ Ọlọ́run ní dá Ọlọ́run nítorí ó ní òun gbọ́ hunalika da zakariya rabba nuna àyà mi ọlọ́run ti ní àní zakariya pè wá qala rabbi habli min ladunka dhurriyatan tayyiba ọlọ́run fún mi lọ́mọ dáadáa innaka sami'u du'a du'a du'a wọlọba tó ń gbọ́ wọlọba tó ń gbọ́ ọlọ́run gbọ́ àbí ọ̀gbọ́ ó fàṣukò yí bẹ́ẹ̀ lọ́wọ́ ọmọ fẹ́ni wa ọlọ́mọ́sá gbọ́ àdúrà wa wọ́n bá gbọ́ tán ọlọ́mọ́sá ìgbà àdúrà wa ọlá jẹ́ kan ṣoṣo ọlọ́run anabi wa yaakub anabi wa yusuf anabi wa yunus anabi wa lut anabi wa musa anabi wa isa anabi wa muhammad sallam a máa yanjú ẹ lọ́la wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. a ní ìṣẹ́jú méje péré fún question ìṣẹ́jú méje péré tó bá ti lò á dìde kó n bí. now question number one now ẹ gba question àwọn obìnrin wọ́n lè kọ́ tiwọn. question number one. àwọn obìnrin a lè kọ́ tiwa kákó ránṣẹ́. tá a bá ní ìbéèrè ká ṣe dùn wa. tọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala abẹ́lọ́run Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́mọdé ọ̀dàrú abẹ́lọ́run pẹ̀lú agbára rẹ̀ ètò títò náà wa ọlọ́mọdé ọ̀dàrú báṣẹ wá ṣàdúrà fún wọn aṣàdúrà fún gbogbo àwọn tó ń jọ ń darí ìlú yìí kọlọmọṣà wọlé agbára rẹ kọlọmọjẹ ọba jẹ aṣàdúrà fún àwọn àgbàlagbà àgbàlagbà tó ń bẹ ń lò tí wọn di láǹbẹ mọ ọlọmọjẹ ọba jẹ gbogbo àwọn tá a jẹjẹ máa lọkùnrin lóbìnrin nínú láǹbẹ mi ní gbogbo mọ́ṣáláṣí ọlọmọṣà sọ̀rọ̀ wa rọ kọlọmọṣà gbàdúrà wa èyí tí ń bà wá nú jẹ ọlọmọṣà dùn wá nú lérè èyí tí ń já wa láyà ọlọmọṣà fẹ́ ọlọ́kànbalẹ̀ èyí tí ń dùn wá nú ọlọmọjẹ ọba wa nú jẹ́